Ah, bàbá yìí láì dòwó lágbára lọ́wọ́ lọ gbogbo ayé ọkùnrin dá wa bí gbogbo ayé ọkùnrin dá wa bí tẹ̀sí sìnà lágbára lọ́wọ́ lọ àti rírì òní tú o ẹ sani gbogbo ayé ọkùnrin dá wa bí tẹ̀sí sìnà àti rírì máa tú o ẹ ẹ sani kò sí wàhálà láyé agbára lọ́wọ́ náà gómìnà wa ló sọ̀rọ̀ tán yẹn wọn ò ní sọ̀rọ̀ tán ni wọ́n sọ̀rọ̀ sẹ́kù mo kí ìyá wa ìyá àtọ́ni tí mi ò yá wa yọ. bí náà sọ ní díẹ̀ nípa ọ̀gá mi òjò Joseph Arúgbóṣafẹ́ fábíyì olóró ọ̀gá tèmi ni gbogbo yẹn lè jẹ́rìí sí bí gbogbo ibi tí bá. bàbá Ṣẹ́gun àti ìyá Ṣẹ́gun mo dúpẹ́ lọ́wọ́ yín àti ẹ̀gbọ́n àtàbúrò bless you all I want to appreciate everybody I want to appreciate the acting quality the artist and every one present in this place and uh, I want to say I'm really really happy uh, that. Uh, I fell into the family of an artist. Though it's, it's not be easy, but I bless them of the Lord. So I want to appreciate you all, and I wish you all joy and mercy in the mighty name of Jesus. And then, uh, then I want to uh, thank all our, I want to thank all our, our family and all our family and friends. Then uh, eh, there are some wonderful people here. Ẹ bá mi dúpẹ́ náà, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn dáradára. I appreciate all and I ask that the Lord bless and give everyone joining masses in the mighty name of Jesus. I appreciate you. Over to my wife. Praise the Lord. Praise the living Jesus. I have nothing to say to say thank you, Jesus. Thank you, Jesus. Thank you for all family and friends. Thank you for my brother all the way from Igbaraodo. Without them, I'm nothing. I thank you all. I thank you, my in-laws. Thank you very much for accepting me the way I am. Thank you. I thank you, everybody that live whatever there is very special to them. And they live there to come here to rejoice with me, to celebrate even the, the few times that my daddy can spend on the house. Thank you for your prayer, for the encouragement, for everything you have done so far. In kind, in money, in everything. Without you, I'm nothing. I don't all this without you. Thank you very much. I really appreciate you. That is Sunday. God bless.